èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babatope Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. hallelujah ọlọ́run tó fi ìmọ́lẹ̀ ṣaṣọ búra ọ̀rọ̀ àṣẹ tó jáde sí i láàárọ̀ yìí ọ̀rọ̀ àṣẹ tó jáde nípa ayé yín màmá ọ̀rọ̀ àṣẹ tó kọ́kọ́ jáde nípa ayé yín láàárọ̀ yìí ni wípé gbogbo agbára tó ya àyànmọ́ yín láàárọ̀ tí ó jẹ́ kí ìrìn àjò yín ó sáré mo pàṣẹ láàárọ̀ yìí ó fi ayé yín sílẹ̀ ọ̀rọ̀ àṣẹ tó kọ́kọ́ jáde láàárọ̀ yìí nìyẹn sáyé yín gbogbo agbára tó ya àyànmọ́ yín láàárọ̀ tí ó jẹ́ kí àyànmọ́ yín ó sá mo pàṣẹ ní orúkọ jésù kristi kó fi ayé yín sílẹ̀ gbogbo ohun tí ọ̀tá gbé sínú ayé yín tí ò jẹ́ kí ìrìn àjò yín ó sáré gbogbo ohun tí ọlọ́run ò dámọ́ yín tí ọ̀tá dámọ́ yín tí ọ̀tá fi sínú ayé yín mo pàṣẹ mo ní láàárọ̀ yìí mo ní ó jáde lára yín gbogbo ẹrù tán dì sínú ayé yín tí ó mú kí ìrìn yín ó dọ̀yà tí ò jẹ́ kí ìrìn yín ó sáré bó ṣe yẹ kó sá eré mo pàṣẹ ní orúkọ jésù kristi mo ní gbogbo ẹrù yìí náà ó já kúrò lára yín mo ló já kúrò lára yín gbogbo ohun tí èṣù fi ayé yín dá lára gbogbo ohun tí ogun ìdílé fi ayé yín dá lára gbogbo star tí èṣù fi ayé yín gbà tí ogun ọ̀tá fi ayé yín gbà mo pàṣẹ láàárọ̀ yìí Jésù Kristi kó tú yín sílẹ̀ mo ní ẹ ìtúsílẹ̀ láàárọ̀ yìí gbogbo agbára tó ń rin ìrìn àjò pẹ̀lú àyànmọ́ yín tí ọlọ́run ò yànmọ́ yín gbogbo agbára tó ń fi ipá bá yín lò pọ̀ gbogbo agbára tó ń fi ipá bá yín rìn tí ò mú kí ìrìn àjò yín ó sa eré wọ́n fi ayé yín sílẹ̀ láàárọ̀ yìí gbogbo òkùnkùn tó bo ògo yín mọ́lẹ̀ ọ̀rọ̀ àṣẹ tó kọ́kọ́ jáde nìyẹn bẹ́ẹ̀ bá kọ́kọ́ gba ẹ̀ṣà mísà gbogbo òkùnkùn tó bo ìrìn àjò ayé yín gbogbo òkùnkùn tó bo ògo ayé yín mo pàṣẹ ní àárọ̀ yìí mo ní ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn ah, ah, mo ní ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sínú ayé yín ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sínú ìdílé yín ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sí ìgbéyàwó yín ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sí inú iṣẹ́ yín yẹn iṣẹ́ yín tí ẹ̀ ti ti ń wọ̀ mo ní ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn gbogbo eré tí alágbára ń sá nípa ayé yín mo ní lónìí eré náà ó dópin ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sínú ayé yín ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sínú ayé yín mo fẹ́ ká gbé ọlọ́run ga pẹ̀lú mi láàárọ̀ yìí ká yìn mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká sọ pé torí pé òun ló ṣe torí àánú rẹ̀ dúró títí láéláé ọlọ́run abrahamu ọlọ́run bí mo ṣe máa ń sọ ọlọ́run títí yín náà ah ni mo wá gbéga ìwọ ni mo wá fìyìn fún ọlọ́run mi tó ń gbé níbi gíga. ìwọ ni mo wá gbéga omega alpha omega ìwọ ni mo fi fún o bàbá ìwọ ni mo fi fún o bàbá alpha omega alpha omega ìwọ ni mo fi fún o bàbá ìwọ ni mo fìyìn fún o bàbá. bẹ́ẹ̀ ni sà <laughs> bàbá mi alfa àti omega ayé yín owó ní ìbẹ̀rẹ̀ àti òpin ẹ má wà ní àárín ẹ má di àárín káyà yín máa já bàbá mi ní alfa àti omega omega alfa omega ìwọ ni mo fi ìyìn fún o bàbá ìwọ ni mo fi ìyìn fún o bàbá olóore ọ̀fẹ́ o ẹlẹ́rù ni <laughs> ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá olóore ọ̀fẹ́ ẹlẹ́rù ni ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá. olóore ọ̀fẹ́ ẹlẹ́rù ni ẹlẹ́rù ni ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá olóore ọ̀fẹ́ o olóore ọ̀fẹ́ ẹlẹ́rù ni ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà ògo ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà ìyìn ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà ògo yẹ ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà. ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà ògo yẹ ọlọ́run wa ọba tó mo pàṣẹ sínú ayé ìyìn ọlọ́run lẹ́nu yín kò ní mo ní ìyìn ọlọ́run lẹ́nu yín kò ní Ah, ah. ohun tí ó mú kí ìyìn òkú má tán lẹ́nu yín mo pàṣẹ sà mo ní kó ṣẹlẹ̀ sínú ayé yín láti òní lọ ẹ ò dúpẹ́ tipátipá mọ́ mo ní láti èní lọ ẹ ò dúpẹ́ tipátipá mọ́ praise will flow from within when you see the manifestation of God in your life. a ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ a bá ọ gbogbo ń tó kù nú ayé yín gbogbo iṣẹ́ tí ọlọ́run ti bẹ̀rẹ̀ nú ayé yín àṣepé ẹ̀ mo ní ó bẹ̀rẹ̀ báyìí gbogbo tí ọlọ́run ti bẹ̀rẹ̀ nínú ayé yín ẹ ò tí ì fojú rí wòlíì tí ń sọ fún yín ẹ̀yin náà ti rí lójú àlá ẹ ti rí lójú ìran ẹ ń wò pé ọjọ́ wo ni ìmúṣẹ ìlérí yìí yóò bẹ̀rẹ̀ ìjọ́ wo ni mo máa fojú rí ọjọ́ wo ni àwọn èèyàn yóò kí mi pé mo kú oríire ọjọ́ ni àwọn èèyàn yóò kí mi pé mo kú ewu ọmọ ọjọ́ làwọn èèyàn yóò kú mi pé ẹ kú ilé yìí ẹ ti ṣí ilé mo pàṣẹ mo ní àṣepé ẹ lónìí ọlọ́run bẹ̀rẹ̀. Ah. mo pàṣẹ bẹ́ẹ̀ ti yin ọlọ́run lórí ibùsùn bẹ́ẹ̀ ti yin ọlọ́run lórí ibùsùn bẹ́ẹ̀ ti yin lórí ìrìn mo pàṣẹ mo ní pé ìyìn ọlọ́run kò ní kan lẹ́nu yín mo ní ìyìn ọlọ́run kò ní kan lẹ́nu yín ìyìn ọlọ́run kò ní kan lẹ́nu yín mo ní kò ní kan lẹ́yìn bẹ́ẹ̀ ló máa rí mo ní bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa mo gbé ọlọ́run ga láàárọ̀ yìí àti oore ọ̀fẹ́ tó fún mi àti yín láti rí ọjọ́ òní mo dẹ̀ gbàdúrà ire ọjọ́ òní bí ọjọ́ òní ṣe ń ṣí ire rẹ̀ ohun tí ọlọ́run ti pètè pètè pèrò fún yín the bible says he loads us with daily benefit ìyẹn túmọ̀ sí pé àwọn ohun tí ọlọ́run fẹ́ ṣe ojoojúmọ́ ni ó túmọ̀ sí pé ọjọ́ tẹ̀ ń wò yẹn ìránṣẹ́ ni ọjọ́ tẹ̀ ń wò yẹn ìránṣẹ́ ni gbogbo iṣẹ́ tí ọlọ́run ti rán ọjọ́ sí inú ayé yín lónìí mo ní ó máa jẹ áńgẹ́lì ayọ̀ kó bá yín lálejò mo ní áńgẹ́lì ayọ̀ kó bá yín lálejò gbogbo ohun tó ti lé yẹn òun ló bẹ̀rẹ̀ sí í dẹ̀rọ̀ agbé ọlọ́run ga jésù olúwa wa àmín ọ̀rọ̀ a ìrìn àjò kan láti ọjọ́ monday à ń wo bí ó ṣe rọrùn fún dáfídì láti rí ìrànlọ́wọ́ ojoojúmọ́ gbà ní first chronicles chapter twelve verse twenty-one to twenty-two a kọ́ nípa dáfídì wọ́n ní ojoojúmọ́ kò sí ọjọ́ tí kò rí ìrànlọ́wọ́ gbà a dẹ̀ ti ń wo àwọn ohun tí ó fi rí bẹ́ẹ̀ irú ìgbé ayé tó ń gbé irú ọkàn tó ní lánàá a wo irú ọkàn tó ní lónìí a fẹ́ wo ìgbésẹ̀ tó ń gbé torí ìgbà míì tá a bá wo àwọn nǹkan kan nípa àwọn èèyàn tá a bá ń wo àwọn nǹkan kan tá a bá ń gba àwọn nǹkan kan nípa àwọn èèyàn a kì í farabalẹ̀ láti wo àwọn ingredient tó wọnú result yẹn tàbá gbọ́ àwọn ẹ̀rí kankan nípa àwọn èèyàn àákàn claim ẹ ní pé i claim this testimony not knowing that there are ingredients that make up for that testimony bẹ́ẹ̀ bá lọ bí ẹni tó ní ẹ̀rí yẹn á sọ ìgbésẹ̀ tó gbé bẹ́ẹ̀ bá dẹ̀ gbé ìgbésẹ̀ tó gbé yẹn ẹ máa rí ẹ̀rí yẹn kan náà so láàárọ̀ yìí a fẹ́ wo àwọn ìgbésẹ̀ tó gbé vis-à-vis àwọn tí ọlọ́run ti sọ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run mìíràn ó ní pé ojoojúmọ́ ni dáfídì máa ń rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ọlọ́run kò sí ọjọ́ kan tó lọ day by day náà pé mo pàṣẹ sínú ayé yín day by day help go ahead and receive it in the mighty name of Jesus. ẹ já wo ìwé Isaiah chapter sixty ka àwọn tí bíbélì sọ ní ìwé Isaiah chapter sixty àti bí ìrìn àjò Dáfídì ṣe rí ká wo bí ìrìn àjò Dáfídì àti ìrìn àjò àti tí bíbélì sọ ní Isaiah chapter sixty ohun tó sọ bíbélì sọ ní Isaiah chapter sixty verse one ó ní dìde tàn ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé ògo olúwa sì yọ lára rẹ ó ní dìde kó o tan ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ dé ògo olúwa sì yọ lára rẹ praise the lord bá a bá kà á nínú bíbélì bá a bá wo àwọn ẹ̀rí dáfídì bí a bá wo àwọn tí bíbélì sọ nípa dáfídì dáfídì jẹ́ ọkùnrin tí ó máa ń dìde dáfídì jẹ́ ọkùnrin tí ó máa ń dìde he is always rising to issues dáfídì jẹ́ ẹni tí ó máa ń dìde sí ìṣòro àwọn ènìyàn àti ìṣòro tó bá ti rí bàbá wo ìtàn gòláàtì àti dáfídì ní first samuel chapter seventeen ó lọ gbé ó dìde ó kúrò nínú ibi tó ti ń tó ti ń eh, tó ti ń tó ti ń sin ẹran ó wá sí ilé wọ́n ní kó lọ gbé oúnjẹ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ ìdìde kan nìyẹn o some of us were usually very reluctant even when God released ideas and visions to us we are very reluctant to carry out those instructions and nínú ìdìde ni ìrànlọ́wọ́ wà àṣírí àkọ́kọ́ nìyẹn nínú ìdìde ni ìrànlọ́wọ́ wà ẹni ò bá lè dìde ò lè rí ìrànlọ́wọ́ ojoojúmọ́ gbà ọlọ́run ti pèsè ìrànlọ́wọ́ ọlọ́run ti pèsè olùrànlọ́wọ́ ọlọ́run ti yọ̀ǹda ìrànwọ́ ṣùgbọ́n nínú ìdìde ẹni ò lè dìde kò lè rí ìrànlọ́wọ́ gbà it is in your rising that your helper will locate you. bẹ́ẹ̀ bá wo ìrìn àjò dáfídì gbogbo àwọn tá a rí kà nípa dáfídì ó máa ń dìde gẹ́gẹ́ bí Isaiah sixty ṣe sọ Isaiah sixty is an expression of God's intention concerning your life ó ní dìde tan ìmọ́lẹ̀ ìyẹn túmọ̀ sí pé òkùnkùn ìntàbá tí à ń rí ó lè má jọ ohun tí Ọlọ́run sọ ṣùgbọ́n ohun tí à ń rí ó wá láti àwọn tí a ò tí a ò mọbi tó ti wá ṣùgbọ́n ní eh, instruction yìí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run wá tá a mọ̀ pé Ọlọ́run ò lè parọ́ ó wá látọ̀dọ̀ ẹni tá a trust ta ní ọ̀fọ̀kan sí pé a bí Ọlọ́run bá ní dìde bí n bá dìde mo mọ̀ pójú ò lè tì mí mi ò mọ̀ bàbá rí ẹnikẹ́ni tó ti dìde ṣùgbọ́n tó ń retí ìrànlọ́wọ́ àti olùrànlọ́wọ́ mo ní láàárọ̀ yìí mo ní olùrànlọ́wọ́ locate ayé yín helper will locate your life David rose to kill Goliath do you remember David dìde sí ìrìn àjò Goliath David dìde láti pa ẹranko ó ní nígbà tí ẹran ẹranko wá láti wá pa ẹ̀ẹ́. Eh, ẹranko bàbá mi ó ní mo dìde láti pa wọ́n some of us we are usually very reluctant to step out of our comfort zone and gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tí ò bá ṣiṣẹ́ bóyá mo ń ṣiṣẹ́ kan lọ́wọ́ sí ẹ wá kí mi ń lé bí ẹ wá rí pé aṣọ tí mò ń fọ̀ ó pọ̀ ẹ lè wá ní pé òkè ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ ẹ jẹ́ ká jọ fọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ò bá bá mi tí mò ń ṣe nǹkan kan ẹ ò lè ràn mí lọ́wọ́ until people see that you are doing something until people see that you have risen until people see that we can we, that you can uh, that, that, that you have risen to do something they won't be able to help kì í ṣe èèyàn nìkan ni dáfídì dìde sí ó dìde láti ran èèyàn lọ́wọ́ ó dìde láti ran orílẹ̀-èdè lọ́wọ́ ó dìde láti ran ẹranko lọ́wọ́ ojú dáfídì ò lè gbà kí nǹkan má lọ bó ṣe yẹ kó lọ so bàbá rí ẹnikẹ́ni tó ń dìde tẹ́ pé nínú ìdìde náà ni ọ̀tá náà wá omi onítàn yín o torí àwọn kan wà tẹ́ pé nínú bó ṣe rúdurùdu yẹn nínú wọn ń dùn nínú rúdurùdu yẹn nínú wọn ti ń jẹun but never mind those set of people because they aren't going nowhere wọn ò lọ síbi tí ẹ̀yin ń lọ they are not going far as you are going they are not seeing what you are seeing in fact their inner eyes has been dulled to see the right thing ìdí tó fi ń wà bó ṣe ń wà ni pé ojú inú wọn ti fọ́ wọn ò rí nǹkan tí ọlọ́run fi hàn ẹ̀yìn ọlọ́run sọ pé dìde tan ìmọ́lẹ̀ ìyẹn túmọ̀ sí pé ọlọ́run ti rí nǹkan kan tí ò yẹ kó lọ bó ṣe yẹ kó lọ ó wá ń wá ẹni tí yóò gbé iṣẹ́ yẹn fún wípé dìde lọ ṣe èmi ò lè wá sí mi ò lè sọ̀kalẹ̀ láti wá ṣe I have re released earth for humanity I cannot come down and do anything I will do things through humanity even when God want to bring salvation he didn't come down he came down as a man ó wọ aṣọ ènìyàn láti wá ran ènìyàn lọ́wọ́ ni it takes man to help man rise up i'm challenging you this morning gbogbo ìrìn àjò dáfídì ara àṣírí tí ó fi jẹ́ pé ojoojúmọ́ ok nígbà tí mo dìde lẹ́ni ẹ bá mi bẹ̀ mò ń fọṣọ ọ̀la mo dìde bóyá mo ń roko ẹ bá mi bẹ̀ ṣé ẹ̀ ní ràn mí lọ́wọ́ ó tún dọ̀tún la mo dìde bóyá mo ń dáná ẹ débẹ̀ ẹ tún ràn mí lọ́wọ́ ẹ̀dẹ̀ rí pé iná tí mò ń dá kì í ṣe fún èmi nìkan mo gbé mo gbé ráìsì odidi àpò kan mo fẹ́ sè ó ṣáà máa kì í ṣe èmi nìkan kì í ṣe iná kì í ṣe iná tèmi nìkan mò ń dá iná gbogbo èèyàn ni mò ń dá you will be forced to help me that is how people will be forced to help you if your vision is big and they see that you have taken step you go ahead and take step ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń fẹ́ kí gbogbo nǹkan ti certain kí gbogbo nǹkan ti dúró kó tó dípa dìde rárá o ohun tó gbúdọ̀ prompt wa láti dìde òun ni ohun tá a rí kò gbúdọ̀ jẹ́ ohun tá a tí a òun eh, eh, ni ohun tí Ọlọ́run fi hàn wá òun ni clear picture àti true picture ohun tó wà nínú wa ló gbúdọ̀ force wa láti take decision ló gbúdọ̀ take wa láti rise up when you rise up usually you rise alone ẹ lọ gbogbo akọni pátápátá they started rising personally they are doing what they love doing what they have been commissioned to do so it is why they are doing it that they saw people to help them people saw that ah, n tẹ́ ń ṣe o o o tobi ó kẹ́ ẹ̀jẹ̀ wá ràn yín lọ́wọ́ ẹ̀jẹ̀ wá ràn yín lọ́wọ́ ẹ̀jẹ̀ wá ràn yín lọ́wọ́ ara àṣírí dáfídì tó fi ń rí àánú àti olùrànlọ́wọ́ ojoojúmọ́ ni pé he is not a sitting man he is a rising man. It is in your rising that your glory can shine. ọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ràn àdúrà gan olúwa gbé ògo mi dìde olúwa gbé ògo mi dìde and you see people that are praying lesser and they are rising why than they are shining the secret is that they rose when they ought to rise a máa ń gbàdú olúwa ẹjọ́ tí gbogbo nǹkan bá ti pé má dìde rárá sà you step out to to to amend that situations you step out to bring uh, peace to humanity David was a rising man it is in your rising that your glory will shine and glory is the true picture of a thing the true nature of a thing so you cannot even discover yourself until you rise because ẹ ò lè mọ àwọn kankan tó ti wà nínú wa àwọn tí ọlọ́run ti yọ̀ǹda sínú wa ẹkùn wọn máa rí tó wọn máa jáde ní ló lè ṣe máa máa jáde ló wọn máa attract àwọn tó ní irú irú èròǹgbà bẹ́ẹ̀ tí wọn ò dìde mo pàṣẹ bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti dìde mo ní orí ọ̀fẹ́ àti agbára tí àwọn ẹni tó dìde rí gbà mo ní ẹgbà láàárọ̀ yìí mo ní orí ọ̀fẹ́ àti agbára tí àwọn ẹni tó ń dìde ń gbà ìrànlọ́wọ́ tí àwọn ẹni tó ń dìde gbà mo ní ẹgbà láàárọ̀ yìí It is in your glory, it is in your rising that your glory can shine. It is in your rising that people come to help. Bẹ́ẹ̀ ò bá dìde, olùrànlọ́wọ́ ò lè dé. I am talking from experience. Ìmọ́lẹ̀ yẹn inú yín lẹ máa ti kọ́kọ́ rí, ẹ lè máa ti rí láti níta. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ inú yín lẹ máa máa fi tàn sí títà tí òkùnkùn ìta yóò fi kú. do you get that? inú yín lẹ ti máa rí possibility tẹ́ ẹ bá wá já possibility yẹn lẹ máa wá fi conquer impossibility so ó ṣeé ṣe kí gbogbo tó yí yín ká má jọ ohun tẹ́ ẹ ohun tó retí ni pé kẹ́ ẹ dìde rise up mommy rise up we have seen how women have changed the course of nations so the fact that you are a woman or you are a lady does not mean that you cannot rise ohun tó fọ́ ni ni pé ọlọ́run ṣe tẹ́ pé ojú méjì nìyàn ní iwájú ló dẹ̀ wà kò sí ojú lẹ́gbẹ̀ẹ́ kò sí ojú lẹ́gbẹ̀ẹ́ kò dẹ̀ sí ojú ní ìpàkọ́ so kò sí bí ọmọdé ṣe lè kéré tó tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ènìyàn tàbí tó bá wà lẹ́yìn èèyàn tó ń sọ fún yàn pé ewu ti dé ewu ti dé o ó di dandan kí àgbàlagbà yẹn ó wẹ̀yìn kó rí torí pé ojú kò ní ojú lágbárí ọmọdé yẹn ló ní ojú lágbárí so it is in your rising that it is only you that can see those things àwọn tẹ̀yìn rí yẹn bàbá àwọn tí ọlọ́run fi hàn yín pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ gbé ìgbésẹ̀ yẹn ẹ̀yin nìkan lẹ́ rí ohun tó fọ́ ni nìyẹn a máa rò bí a gbogbo èèyàn lórí gbogbo èèyàn kọ́ lórí o torí pé ojú kò sí ojú ojú ní iwájú nìkan lójú wa kò sí lẹ́gbẹ̀ẹ́ kò sí lẹ́gbẹ̀ẹ́ kò dẹ̀ sí lẹ́yìn ẹ̀yin nìkan lẹ rí ohun tí ẹ̀ ń rí torí ìbárìn yín pẹ̀lú ọlọ́run tí ọlọ́run bá ń dẹ̀ ní pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ gbé ìgbésẹ̀ fún ìran tí ó fi hàn yín torí pé ó ti pèsè aláàánú ó ti pèsè olóore sí àyíká wa ni it is in your rising that you discover your predetermined life àwọn ètò tí ọlọ́run ti ní fún yín kò ní wá bá yín nínú ilé nínú ìgbésẹ̀ yín nínú ìgbésẹ̀ yín nínú ìdìde yín òun ni àwọn kan wọ̀nyí wà ó dìgbà tá a bá dìde ó dìgbà tá a bá tá a bá pakítí mọ́ra ó dìgbà tá a bá gbàgbé àwọn tá a ti là kọjá àwọn ìṣubú tá a ti là kọjá usually adults don't like taking new decisions because of experience bàbá ẹ wú gbogbo àwọn tẹ́ ẹ ti là kọjá ẹ gbàgbé ẹ Apostle Paul ó ní mo gbàgbé ohun tàtijọ́ kẹ́ ẹ rí ìmọ́lẹ̀ ohun tuntun tí Ọlọ́run rán yín sí ẹ gbàgbé ìjákulẹ̀ tẹ́ ẹ ti rí ẹ gbàgbé kò sówó tẹ́ ti rí Ọlọ́run bá yín sọ̀rọ̀ láàárọ̀ pé dìde torí nínú ìdìde Dáfídì ló ti rí ìrànlọ́wọ́ gbà bíbélì sọ wípé ó ní wípé ó ní ó ní àwọn ènìyàn sì ń wá láti wá ran dáfídì lọ́wọ́ títí tí ogun rẹ̀ fi dàbí ogun ọlọ́run ẹ gbọ́ ìdí tí wọ́n fi wé ogun ọlọ́run ní tó gbórí ìrànlọ́wọ́ gbà and kíní kan wà nípa ogun ọlọ́run kò sí ọjọ́ tí ogun ọlọ́run ò ṣiṣẹ́ <laughs> ṣe rí àṣírí yẹn kò sí ọjọ́ tí àwọn ọ̀run ò ṣiṣẹ́ ogun ọlọ́run ojoojúmọ́ náà fi ń ṣiṣẹ́ ojoojúmọ́ náà fi ń yọ̀ǹda solution fún ayé ojoojúmọ́ ni wọ́n ń dìde láti rí pé ayé ní ìtumọ̀ so what they saw that David's camp was a responsible camp is a responsible camp every day they keep working every day David keeps seeing the new thing to do and he commands his troops to do it and they fix. and they were taking territories for God ẹ dìde bàbá ẹ dìde sí ìran tuntun yẹn màmá ẹ dìde sí ìran tuntun yẹn àǹtísà ẹ ò dàgbà jù láti mú ìlérí ọlọ́run ṣẹ in fact mo ti rí i pé ọlọ́run fẹ́ràn ọmọdé ẹ máa wo dáfídì at seventeen nígbà tó ń sọ fún sọ́ọ̀lù yẹn a ò mọ iye ọdún tó wà nígbà tí dáfídì ti bẹ̀rẹ̀ sí ní tètè dìde when you rise early you get to your destination earlier when you rise late you get your destiny late mo pàṣẹ bẹ́ẹ̀ tí ń dìde láàárọ̀ yìí àwọn ọ̀run kò dìde pẹ̀lú yín mo ní bẹ́ẹ̀ tí ń dìde láàárọ̀ yìí àwọn ọ̀run kò dìde pẹ̀lú yín and it is in your rising that brings glory to God bẹ́ẹ̀ ò bá dìde ọlọ́run ò lè gba ògo nínú ìdìde yín ni ọlọ́run máa fi gba ògo ló máa mú ògo bá ọlọ́run torí tẹ́ ẹ bá dìde ní ti ọlọ́run ìjọba ọlọ́run ó ń fẹ̀ sí ní ayé there is an increase of God's kingdom on earth when man of God rises tí wọ́n bá dìde ìjọba ọlọ́run yóò fẹ̀ sí bí wọ́n bá jókòó ìjọba òkùnkùn yóò fẹ̀ sí ní ayé ìjà láàrin ogun ọlọ́run àti ogun èṣù there are two major battles kingdom of God and kingdom of devil àǹtí àwọn ọmọ ọlọ́run bá dìde lápapọ̀ wọ́n ó ṣẹ́gun ìjọba òkùnkùn àǹtí àwọn ọmọ òkùnkùn bá dìde mo pàṣẹ mo ní wọn ò ní ṣẹ́gun wa mo ní wọn ò ní ṣẹ́gun wa it is in your rising that brings God the glory so if you really love God bó bá jẹ́ pé a nífẹ̀ẹ́ ọlọ́run ẹ má kàn jẹ́ ká máa fẹnu sọ olúwa mo nífẹ̀ẹ́ yín ọlọ́run mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àwọn ṣùgbọ́n ọlọ́run fẹ́ rí ìfẹ́ tá a fi hàn sí nípa ìdìde wa he wants to see us rising ó ti rán olùrànlọ́wọ́ ó ti rán olùrànlọ́wọ́ sí wa láti ràn wá lọ́wọ́ ohun tí mo tún rí ni pé bá a bá tètè dìde àwọn olùrànlọ́wọ́ tí ọlọ́run fi rán wa tán fi rán wa sí wọ́n á tètè rí wa iṣẹ́ á dẹ̀ tètè ṣe tẹ́bá ka first samuel chapter seventeen yẹn bíbélì sọ pé fún ogójì ọdún sorry fún ogójì ọjọ́ ni goliath ti ń dún mọ̀húrú mọ̀húrú máwọn ọmọ israẹli tó ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ohun tí ìgbà tí dáfídì dé ẹ̀sà ìyẹn túmọ̀ sí pé ọlọ́run fẹ́ ṣiṣẹ́ gbogbo ohun tẹ́ẹ̀rí tẹ́ ń ṣiṣẹ́ lórílẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tó ń ṣẹlẹ̀ nínú ẹbí tó ń ṣẹlẹ̀ bí ò ṣe yẹ kó ṣẹlẹ̀ yẹn torí pé kò sí ẹni tó dìde ni when men rises the light of God will shine ó ní dìde tàn ìmọ́lẹ̀ ó nítorí ìmọ́lẹ̀ rẹ ti dé wọ́n rán mi sí yín láàárọ̀ yìí ìmọ́lẹ̀ láti ọ̀run kó dé sínú ayé yín ìmọ́lẹ̀ ọ̀run tẹ́ ó fi ṣiṣẹ́ bó ṣe kẹ́ ẹ ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ọ̀run tí ó fi rìnrìn àjò bó ṣe kẹ́ rìnrìn àjò ìmọ́lẹ̀ ọ̀run tí ò ní mú kí kẹ́ ẹ wọnú páńpẹ́ ayé mo ní ó tàn sí mo ló tàn sí ayé yín bẹ́ẹ̀ tí ń dìde láàárọ̀ yìí ọ̀run kó dìde pẹ̀lú yín bẹ́ẹ̀ tí ń dìde láàárọ̀ ìrànlọ́wọ́ kó dìde fún yín mo ní bẹ́ẹ̀ tí ń dìde láàárọ̀ yìí torí mo mọ̀ pé láti monday ẹ ẹ ẹ bá lọ fọ́lù ẹ lọ wo àwọn fídíò mi láti monday ọ̀rọ̀ tí mo sọ yìí máa yé yín ó ní ojoojúmọ́ ni dáfídì ń rí ìrànlọ́wọ́ gbà bí ìrànlọ́wọ́ ọlọ́run ò bá ní dá lórí ayé wa ìdìde wa gbọ́dọ̀ jẹ́ ojoojúmọ́ ìdìde wa lórí vision yẹn kì í ṣe church nìkan it may be marital visions it may be projects in the entertainment industry in the financial industry in the academic sector, you have to rise up as God will be showing you. All of us cannot be a pastor. But all of us are called to pastor, to lead people to pastor. All of us are called, every child of God is called to lead people to pastor. Every child of God is a shepherd. So ẹ dìde in that academic section, ẹ dìde ní academics yẹn, ẹ dìde ní entertainment industry, ẹ dìde ní financial industry, ẹ dìde ní political industry gbogbo industry Papa. i'm encouraging you to stand for what is right i'm encouraging you to stand as we trust god to send help and helper to us àwọn tó le tó tóbi yẹn ìdìde yín ló gbà bẹ́ẹ̀ bá dìde ẹ̀ ó rí i pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo pàṣẹ láàárọ̀ yìí ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sínú ayé yín mo ní ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sínú ayé yín àbẹ́ẹ̀ tí ń dìde àdá ọba ọkọ ọba mo ní kò ní ṣayín lẹ́sìn àwọn èèyàn burúkú wọn ò ní bà ìrìn àjò yín jẹ́ mo ní àwọn alágbára ìkà wọn ò ní sọ yín dìdàkudà bẹ́ẹ̀ ṣe ń dìde mo ní àwọn alágbára òkè wọn ò ní dá yín jókòó bọ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù praise the lord praise the living jesus mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àti dúpẹ́ lọ́wọ́ yín láti máa wo àwọn broadcast yìí mo gbàgbọ́ nú ọlọ́run pé ó ń ṣe yín ní àǹfààní ó dẹ̀ ń yí ayé yín padà èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín pastor sam babatope Eh, ìránṣẹ́ ọlọ́run lórí Christ Apostolic Church Citadel of Grace alágbàdo ní Ogun State ọwọ́ ọlọ́run kó wà lára yẹn mo nífẹ̀ẹ́ yín gan gbogbo ohun tí mo ìran mi ni láti rí i pé ayé yín ní ìtumọ̀ ayé yín lọ bí àwọn ọ̀run ṣe kọ̀wé ẹ̀ ayé yín lọ mo ní bí àwọn ọ̀run ṣe kọ̀wé ẹ̀ mo ní bí ẹ bá ṣe ń fọ́lọ́ mi lójoojúmọ́ làwọn máa tó àwọn àṣírí ìjìnlẹ̀ àwọn akọni six to six thirty a.m. every morning from Monday to friday ẹ má mísì ọ̀la sà mo fẹ́ kẹ́ ẹ mísì ọ̀la àdúrà àdúrà ní ọ̀la jọ máa gbàdúrà papọ̀ ìrànlọ́wọ́ mẹ́jẹ̀ẹ̀jọ tó wà nù bíbélì la fẹ́ fi gbàdúrà láàárọ̀ la ìrànlọ́wọ́ mẹ́jẹ̀ẹ̀jọ <laughs> àdìtú ni sà gbogbo ẹnikẹ́ni tó gòkè ó rí ìrànlọ́wọ́ mẹ́jẹ̀ẹ̀jọ yẹn gbà mẹ́jẹ̀ẹ̀jọ ni mẹ́jẹ̀ẹ̀jọ ni sà <laughs> ẹ̀ ń wò pé kí ló dé ìrànlọ́wọ́ mẹ́jẹ̀ẹ̀jọ tó wà nù bíbélì mo fẹ́ fi gbàdúrà fún yín láàárọ̀ la mo fẹ́ kẹ́ ẹ pàdé mi ní àárọ̀ la ọwọ́ ọlọ́run kó wà lára yín bẹ́ẹ̀ ti ń lọ lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ti ń lọ ní èní èrè ọlọ́run kó bá yín mo ní kó bá yín níwájú mo ní kó mú yín lẹ́yìn kó mú yín lẹ́gbẹ̀gbẹ̀ ẹ ṣé gan God bless you.